Ire ni mo fẹ́ bàbá lónìí. ẹ ké hallelujah ẹ ké hallelujah ẹ hallelujah ọgbẹ́ ni fún ọlọ́run tó mú èmi àti ẹ rí ọjọ́ òní ọlọ́run tó mú èmi àti ẹ la oṣù mẹ́wàá já láyọ̀ àti àlàáfíà nínú àkàsọ̀ méjìlá olúwa èmi àti ẹ lọ́wọ́ láti gun mẹ́wàá yọrí wọ́n ní fún ọlọ́run yìí mo sì ń gbàládùá pé ọba tó ti ọ lẹ́yìn ọba tó ti èmi náà lẹ́yìn láti gun mẹ́wàá já méjì yòókù yìí yóò mú wa gùn já ara àánú yìí gbà ìṣẹ̀lẹ̀ pé ah ó sì kù díẹ̀ kó parí ọdún yìí o lọ́ba fòsànlẹ̀ lọ́ba kú lórúkọ Jésù àánú ọlọ́run yóò fagilé ọdún tí ń bọ̀ yìí kò ní korò nínú ilé rẹ̀ ó dẹ̀ra àánú gbà eléyìí ni mo fi kí wa pé a tuntun àdúrà mi ni pé oṣù ayọ̀ ló máa jẹ́ fún wa ẹ̀yin tó jẹ́ pé òní dọ́ọ̀bì yín happy birthday ẹ̀yin ọmọ november one ó máa dáa fún yín oore ọdún tuntun olúwa yóò ṣe fún yín bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ jésù olúwa wa. mo fẹ́ súre oṣù fún wa láàárọ̀ but kí n tó ṣe yẹn mo fẹ́ ka ibì kan fún wa nínú bíbélì ẹkùn jeremaya orí three ẹsẹ̀ twenty two àti ẹsẹ̀ twenty three ẹkùn jeremaya orí three ẹsẹ̀ twenty two àti ẹsẹ̀ twenty three bíbélì wípé àánú olúwa ni tí àwa kò parun tán nítorí ìrọ́nú àánú rẹ̀ kò lópin ọ̀tun ni ní òru òwúrọ̀ títóbi ni òtítọ́ rẹ̀ gbọ́ mi lónìí pé o parí oṣù kẹwàá o sì wọnú oṣù kọkànlá yìí àánú olúwa ni pé gbogbo ẹ̀yà ara rẹ̀ pé láàárọ̀ yìí àánú olúwa ni now gbogbo ohun tó ti dà gbogbo ohun tó jẹ́ gbogbo ohun tó ní àánú olúwa ni mo fẹ́ kó o dìyẹn mú now ó wá ní àánú yìí ọ̀tun ni ní ojoojúmọ́ ìyẹn ni wípé ojúmọ́ kan àánú ti tàn ní. so ó ń fìdí ẹ̀ múlẹ̀ fún ìwọ àtẹ̀mí pé àánú ọlọ́run yìí ni ká gbẹ́kẹ̀lé ní gbogbo ọjọ́ tó kù nínú oṣù yìí àti nínú ọdún yìí àti nínú ọjọ́ ayé wa ó sì dá mi lójú pé tí o bá ti gbẹ́kẹ̀lé àánú ọlọ́run tó jọra rẹ lójú tó rò pé agbára rẹ ni àánú yìí yóò ṣiṣẹ́ fún ọ jálẹ̀ oṣù yìí jálẹ̀ ọdún yìí àti ní gbogbo ọjọ́ ayé rẹ níbikíbi tẹ́ ẹ bá wà ẹ fi ìgbàgbọ́ tẹ́wọ́ kí n súre oṣù fún ọ ní oṣù kọkànlá ta wọnú ẹ yìí àánú ti tàn kò ṣiṣẹ́ fún ọ ilẹ̀kùn àánú ti tàn tí o ò tí ìrírú ẹ̀ gbà rí látìgbà tó o ti bẹ̀rẹ̀ ọdún yìí ní òní yìí kílẹ̀kùn yẹn ṣí fún ayé rẹ̀ kílẹ̀kùn àánú ti tàn kó ṣí fún àwọn ọmọ rẹ̀ àánú tí máa ṣògo lórí ìdájọ́ ayé àánú yẹn lọ́tún lọ́tún kó fọhùn fàyè rẹ̀ nínú ìrìn oṣù kọkànlá yìí àánú kó síwájú rẹ̀ àánú ọlọ́run kó darí rẹ̀ àánú ọlọ́run kó bá ọ ṣe àánú ọlọ́run kó bá ọ rìn àánú ọlọ́run kó bá ọ gbé ara ara ti tó nípa àánú ọlọ́run lọ́ọ́ máa lójoojúmọ́ oṣù kọkànlá yìí nípa àánú ọlọ́run kò ní mú ìkorò wọlé rẹ̀ fìgbàgbọ́ ṣe àmì nípa àánú ọlọ́run oṣù kọkànlá yìí kò ní mú ibi wọnú ayé rẹ̀ ẹni tó ń gbọ́n mi láàárọ̀ yìí tó jẹ́ pé ọdọọdún ló dàbí ẹni pé ìjì kan máa ń jà nínú ayé rẹ nínú oṣù kọkànlá mo dúró lórí ìpèpele àánú làárọ̀ yìí ní ti oṣù kọkànlá yìí gbogbo ìjì tó máa ń bá oṣù kọkànlá rìn nínú ayé rẹ inú ilé rẹ láàárọ̀ yìí àánú ọlọ́run fòpin sí nínú oṣù yìí wàá fò fàyọ̀ ó ti rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó gbọ́ mi láàárọ̀ yìí àti ń tẹ́ dúró fún àánú ti tán yóò bá yín lálejò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 ọlọ́run